láàrin ọ̀sẹ̀ yìí ni a jábọ̀ fún yín bí ìlú mọ̀ọ́ká olórin tàka súfèé ìyẹn Burna Boy bí ó ti pàdánù àmì ẹ̀yẹ Grammy sí ọwọ́ gbajúgbajà olórin tó jẹ́ àgbà ọ̀jẹ̀ Angelique Kidjo ìyẹn ọmọ orílẹ̀-èdè Benin Republic àmọ́ nínú ìfẹ́ ilẹ̀ adúláwọ̀ kan tó so wá pọ̀ Angelique Kidjo fi àmì ẹ̀yẹ ọ̀hún sọ orí Burna Boy ó sì gbóríyìn fún un ó sọ wípé láàrin ọdún mẹ́rin sẹ́yìn ni òun ti sọ fún àwọn aláwọ̀ funfun ọ̀hún wípé àwọn ọ̀dọ́ tí yóò máa fi orin wọn gbé ilẹ̀ adúláwọ̀ lárugẹ kò ní ṣe kèrèmí ẹjẹ́ àwòrán àgbà ọ̀jẹ̀ olórin afropop damini ẹ̀bùnolúwa ògùlù tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ burna boy pàdánù àmì ẹ̀yẹ grammy award 2020 sí ọwọ́ angelique kidjo olórin ìlúmọ̀ọ́ká tí ó wá láti orílẹ̀-èdè benin bí wọ́n ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jáwé olúborí àmì ẹ̀yẹ grammy awards 2020 burna boy àti àwọn olórin mìíràn ní ilẹ̀ adúláwọ̀ ni wọ́n yàn fún àmì ẹ̀yẹ yìí ní èyí tí Angelique Kidjo jáwé olúborí níbi ayẹyẹ náà ẹlẹ́kejìlélọ́gọ́ta irú rẹ̀ tí ó wáyé ní Stample Center, Los Angeles, orílẹ̀-èdè Amẹ́ríkà. ní ìkẹyìn ó dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn pàápàá jùlọ àwọn olólùfẹ́ rẹ̀ fún àtìlẹyìn wọn láti ọjọ́ tó ti pẹ́ This is for all of you in Africa, my fans. Love everybody and special thanks to the Rick Academy. Ti ìfẹ́ ta ní mọ̀mọ́. Láàárín ọ̀sẹ̀ yìí ni a jábọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná kan èyí tó wáyé ní inú ọjà àmù ní ìlú Mùṣin ìyẹn ní ìpínlẹ̀ Èkó níbi tí ọ̀pọ̀ dúkìá ti ṣòfò. Gẹ́gẹ́ bí a ti jábọ̀ rẹ̀ fún yín láàárín ọ̀sẹ̀ yìí, ẹ já lọ wò ó ọ̀gá àgbà àjọ tó tún jẹ́ olùdarí àjọ panápaná ìpínlẹ̀ Èkó arábìnrin Adéṣẹ̀yẹ ti kìlọ̀ fún àwọn ènìyàn láti rìn jìnnà sí ohunkóhun tí ó lè ṣe okùnfà ìjàmbá iná ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú àtẹ̀jáde tí ó gba ọwọ́ alukoro àjọ náà ọ̀gbẹ́ni Jamiu Dosun mú jáde pé kí àwọn ènìyàn kíyèsára gidi nítorí ọ̀nà tí iná ń gbà ṣọṣẹ́ lásìkò yìí ní agbára púpọ̀ bí a kò bá gbàgbé pé nílọ́lọ́ yìí ìṣẹ̀lẹ̀ jàǹbá iná ṣẹ́yọ ní abúlé Ẹ̀gbá tí ó sì bà dúkìá àwọn ènìyàn jẹ́. Bákan náà, ní ọjọ́ Ẹtì, ọjọ́ kẹrìnlélógún oṣù yìí ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná mìíràn tún ṣẹyọ ní agbègbè Àgùdà Ọgbà ní ìlú Èkó bí ó tilẹ̀ jẹ́ wípé lásìkò tí tẹlifíṣàn Orísun ṣàbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún àjọ panápaná Èkó ti dé ibi ìṣẹ̀lẹ̀ náà láti tètè dẹ́kun ìjàmbá yìí. kò tó ọgbọ̀n ìṣẹ́jú tí àwọn panápaná ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọkọ̀ panápaná mìíràn dé ibẹ̀ ẹni tí ó pe nọ́mbà pàjáwìrì bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ ẹ gbọ́ ohun tí ó sọ. Ọmọbọ́lá lorúkọ mi mo wà ní ọ́fíìsì mi mo fi pé iná ẹ̀ ṣẹlẹ̀ fáìn mo rò pé bóyá wọ́n sùn kan ni so next thing mo rí pé ó ti mú building so I have to call them to come wọ́n ní wọ́n sun táyà ní ẹ̀yìn building ni iná tó ń jó ọjọ́ kejì tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ní ti ọjà àmùmúṣí ṣẹlẹ̀ Adéṣẹ̀yẹ sọ wípé ìpè pàjáwìrì tí àwọn gbà láàrin wákàtí méjìlá lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà ju méjìlá lọ. Nítorí náà ó kìlọ̀ fún àwọn ènìyàn láti mú ààbò ẹ̀mí ara ẹni ní pàtàkì nítorí ohun tó bá bàjẹ́ kì í ṣe dá padà mọ́ ó sì gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ èkó pàápàá gómìnà babájídé sanwóolu fún iṣẹ́ takuntakun tí ó ń ṣe ní ìpínlẹ̀ náà. ẹ káàbọ̀ padà látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná èyí tó wáyé ní inú ọjà àmù ní ìlú Mùṣin gómìnà babájídé sanwóolu ti ìpínlẹ̀ náà ti fi ọkàn àwọn ọlọ́jà ọ̀hún balẹ̀ ó sì sọ wípé ìjọba rẹ̀ yóò ṣe ìrànwọ́ tó gbópọn fún àwọn ọlọ́jà ọ̀hún gẹ́gẹ́ bí a ti mú ìròyìn ọ̀hún wá fún yín láàrin ọ̀sẹ̀ yìí ẹ já lọ wò ìrètí ń bẹ fún àwọn ọlọ́jà àmù market ní Mushin pàápàá àwọn tí wọ́n pàdánù ọjà àti dúkìá wọn nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tí ó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kínní ọdún yìí ní nǹkan bíi agogo méjìlá òru bí gómìnà Sanwó-Olú ti fi wọ́n lọ́kàn balẹ̀ wípé ìjọba yóò wá nǹkan fún wọn. gómìnà tí ó ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ náà ní ìkọ́wọ̀ọ́rìn pẹ̀lú igbákejì rẹ̀ dókítà ọbáfẹ́mi hamzat ní àná òde yìí kọminú gidi lórí àdánù ńlá náà tí iye rẹ̀ wọ bílíọ̀nù mẹ́wàá náírà ó tẹ̀síwájú lásìkò àbẹ̀wò rẹ̀ wípé àwọn àjọ amúṣẹ́ṣe kan yóò dìde láti wá ka àwọn iye òfò tí ó wáyé lásìkò ìjàmbá iná náà wọn yóò sì padà wá jábọ̀ fún ìjọba sanwó ni kò sí nínú èrò ẹnikẹ́ni wípé irú èyí lè ṣẹlẹ̀ láíláí ó wá rọ àwọn ọlọ́jà náà láti fọkàn balẹ̀ wípé ìjọba kò ṣetán láti gba ọjà tàbí ìsọ̀ náà lọ́wọ́ wọn bí kò ṣe láti bá wọn kọ́ ọ padà bí a kò bá gbàgbé wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà ló wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù yìí ní nǹkan bí agogo méjìlá àbọ̀ òru ní èyí tí ọ̀pọ̀ àwọn ènìyàn sì tètè filé fọ̀nà wọn sílẹ̀ gẹ́gẹ́ bí ìjábọ̀ àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó wípé àwọn òfò tí ó ṣẹlẹ̀ náà kò tí ì níye ní àsìkò tí à ń kó ìròyìn yìí jọ àmọ́ wọ́n ṣe òǹkà rẹ̀ láti fi àbọ̀ fún ìjọba lákòótán gómìnà sọ wípé okùnfà ìṣẹ̀lẹ̀ iná náà ni àwọn yóò ṣe ìwádìí ó sì kẹ́dùn pẹ̀lú gbogbo àwọn tí ó faragbá nínú ìṣẹ̀lẹ̀ náà Sekinat Ọláìdé Rájí. òye ti ń fojú hàn wípé àwọn ọlọ́jà nílẹ̀ Nàìjíríà nílò àdúrà gidi látàrí bí ìṣẹ̀lẹ̀ jàǹbá iná mìíràn tún ṣe wáyé ní ọjà Balógun nípínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí a ti mú ìròyìn ọ̀hún wá fún yín bí ọ̀pọ̀lọpọ̀ dúkìá tó wọ mílíọ̀nù náírà ti ṣòfò ẹ já lọ wò ó. òye ti ń fojú hàn pé àwọn ènìyàn orílẹ̀-èdè nàìjíríà nílò àdúrà gidi pàtàkì jùlọ àwọn ọlọ́jà bí a bá wò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ti ń wáyé káàkiri kódà ó ṣẹlẹ̀ ní àwọn orílẹ̀-èdè mìíràn bíi Australia Germany àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí a bá wá wo ṣàkun rẹ̀ ní ilẹ̀ Nàìjíríà a ó rí pé nínú àwọn ọjà ni ìṣẹ̀lẹ̀ iná ti ń ṣẹlẹ̀ jùlọ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí èyí tó sì ti fa ọ̀pọ̀ òfò tó wọ àìmọye mílíọ̀nù náírà láti ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tí ó wáyé nínú ọjà Àkẹ̀sán ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sí ìjàmbá iná tó wáyé ní Ṣàgámù pẹ̀lú bí tí wọ́n ti bẹ́ ọ̀pá epo dé orí ọjà Àmù ní Mùṣin kó tó wá di ti ọjà Balógun ní ìpínlẹ̀ Èkó bí ènìyàn bá jórí ahun yóò bú sẹ́kún nígbà tí ọjà Balógun gbiná ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kínní yìí ọ̀pọ̀ àwọn ohun ìní àwọn ọlọ́jà náà ni iná jó tó sì wó àwọn ilé alájà tó wà nínú ọjà náà ohun tó ṣokùnfà ìjàmbá iná ọ̀hún ni ẹ̀rọ amúnáwá tí wọn kò pa kí wọ́n tó rọ epo sínú rẹ̀. nínú àwọn tí ó bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ ni ìyálọ́jà general fún Lagos Island Chief Mrs Risikat Abẹ̀jẹ́ Lásìsì. bákan náà ọlọ́pàá agbègbè náà torúkọ rẹ̀ ń jẹ́ Sergeant Bọ́lájí ó sọ wípé àwọn kan tí wọn kò pa ẹ̀rọ amúnáwá wọn jẹnẹrétọ̀ kí wọ́n tó rọ epo sínú rẹ̀ ló fa ìṣẹ̀lẹ̀ iná náà kẹ̀tíkẹ̀tí làwọn ènìyàn ń ya lọ sí ibi ìṣẹ̀lẹ̀ iná náà lásìkò tí tẹlifíṣàn Orísun débẹ̀ bí àwọn àwọn panápaná ti bẹ̀rẹ̀ iṣẹ́ àmọ́ wọn kò tí ì rí iná ọ̀hún pa tán. lákòótán arábìnrin ìyẹn olóyè Rìsíkátù Àbẹ̀jẹ́ Lásìsì tó jẹ́ ìyálọ́jà general gbogbo Lagos Island rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti bójú àánú wo àwọn ọlọ́jà náà kí wọ́n sì dìde fún ìrànlọ́wọ́ wọn. à ah, nǹkan dúkìá tó bàjẹ́ ń bì báyìí kò ń ṣe kékeré bí aṣọ bí ready made bí bàtà bí ẹ̀ṣọ́ gbogbo ẹ̀ṣọ́ oríṣiríṣi báàgì nǹkan tí gbogbo èèyàn ń lò òun ló bànà síbi ìbà ilé ni ṣùgbọ́n ṣùgbọ́n kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ọlọ́run á bá a dẹ́kun eléyìí àní rírú ẹ̀ mọ̀ irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ iná ò ní jó ní Lagos Island yìí mọ́ gbogbo bó ṣe lè nǹkó ṣe rí ọlọ́run á àlékè fún wa. ẹ kásán ẹ kásán ẹ jọ̀ọ́ ṣé lè sọ fún wa ní pàtó ohun tí ó fa ìjàmbá iná yìí jẹnirétọ̀ ló fa ìjàmbá náà yẹn torí pé ó yẹ kí wọ́n pa jẹ́ẹ̀nì kó dédé pọ́n ro epo bàtà máa ṣe ìbéèrè bàtà wọ inú gbogbo ọ̀dọ̀ wọn bẹ̀ tó ti ń tajà wọ́n ní wọn ò pa jẹ́ẹ̀nì kó dédé pọ́n ro epo sí wọ́n ro epo sí láì pa ó dẹ̀ ti kọ́kọ́ ṣẹlẹ̀ níjọ́ Monday tó rí pa ó ṣẹlẹ̀ lánàá tó yẹ pé àwọn ti ọ̀dọ̀ wa wọ́n wá síbẹ̀ tó fi rí pa tó dẹ̀ ní ẹ̀ẹ̀kan kó ń bẹ̀ fúngbà yẹn àwọn ọmọ Yíbò bẹ̀ àti àwọn ọmọ ọ̀tá wọ́n bá wa jà sọ wọ́n dẹ̀ fún wọn lẹ̀ pé hmm, hmm, ó dàbí pé òun tẹ̀ fẹ́ nìyẹn pàtó tún yá báyìí tó ti jẹ́ ènì dèní ló wà pàpàǹbarì lẹ́yìn pé ó jó débi pé ánà ẹni yẹn náà ló jẹ́ kó ṣẹlẹ̀ ní àná àtijẹta iná mú òun náà lẹ́yìn pé àwọn ọ̀gá wa pátápátá látàlá haúsá ọwọ́ kó wọn lọ sí general hospital táwọn kan náà wọ́n dákú àwọn tó ní ṣọ́ọ̀bù bẹ̀ tó ní àwọn ẹrù ń bẹ̀ bí oríṣiríṣi nǹkan tó jó olówó ribiribi tó gbọ́n wà general hospital àwọn ọ̀gá náà wà pẹ̀lú wọn láàrin ọ̀sẹ̀ yìí ní ìjọba ìpínlẹ̀ èkó fi òfin de àwọn alálùpùpù àti àwọn oníkẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta tó ń jẹ́ márúwá wọ́n sọ wípé àwọn ti fi àlàkalẹ̀ kan sílẹ̀ èyí tó túmọ̀ sí wípé wọn kò gbọ́dọ̀ gba àwọn ọ̀nà kan ní ìjọba ìbílẹ̀ bíi mẹ́fà àti àwọn ojúnà márosẹ̀ tó wọ ogójì ní iye àwọn ará ti sọ bí ó ti rí ní ọkàn wọn kódà àwọn ọlọ́kadà ọ̀hún wọ́n fi ìrònú wọn hàn sí ìjọba ẹ jẹ́ ká lọ wò ó bí a ti mú wá fún yín láàrin ọ̀sẹ̀ yìí. gbogbo ìpínlẹ̀ ní ilẹ̀ nàìjíríà ló ní àwọn òfin tí wọ́n fi ń ṣàkóso àwọn ènìyàn wọn ọ̀kan lára rẹ̀ ni òfin ojú pópó bí a bá wá ń sọ̀rọ̀ òfin ojú pópó kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ìjọba ìpínlẹ̀ èkó ti ń ṣe òfin tó rọ̀ mọ́ ojú pópó pàápàá jùlọ fífi òfin de àwọn alùpùpù àti àwọn oníkẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta tó ń jẹ́ márúwá tàbí kẹ̀kẹ́ nàpẹ̀. ní ìgbà ìṣèjọba amòfin àgbà Babátúndé Fáṣọlá ó fi òfin de àwọn alùpùpù àti àwọn oníkẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta láwọn agbègbè kan àti àwọn ojú pópónà kan nígbà náà ọ̀pọ̀ ọ̀rọ̀ ló jáde lórí rẹ̀ nígbà tó sì kù fẹ́rẹ́fẹ́ kí wọ́n ṣe ìdìbò sáà kejì ó fagilé òfin náà Báyìí látàrí àyẹ̀wò fínnífínní ìjọba ìpínlẹ̀ Èkó wò sákun àwọn ìjàmbá tó ń ṣẹlẹ̀ lójú pópó látàrí iṣẹ́ àwọn alálùpùpù àti bí àwọn ẹlòmíràn nínú wọn ṣe ń gbòdegbà fún àwọn oníṣẹ́ ibi. Báyìí ìjọba ìpínlẹ̀ Èkó ti fòfin de àwọn ọlọ́kadà àti àwọn onímárúwá láti má ṣiṣẹ́ ní àwọn ibì kan ní ìpínlẹ̀ Èkó àti àwọn ojú pópó náà. Báyìí àwọn ènìyàn ti ń sọ bí ó ti rí lọ́kàn wọn ẹ jẹ́ ká lọ gbọ́. èròǹgbà ìjọba yẹn ó lágbára gan o because gbogbo ibi tí wọ́n ti ní ká mọ̀dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀kadà kì í débẹ̀ but àwọn tí wọ́n tún wá gbé kalẹ̀ yìí pé local government kan local government kan kíjọba wò wá sí o kò yẹ kó rí bẹ́ẹ̀ because àwọn tí wọ́n wà ń bẹ̀ náà àwa tí wọ́n lé káàkiri náà àwa náà la dìbò fún wọn tán fi débẹ̀ gẹ́gẹ́ bí asòfin jẹ́ wà Lagos state lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n sì ń control Lagos state lọ́wọ́lọ́wọ́ báyìí akànfàsìkò rọ̀ wọ́n ni pé kí wọ́n wò wá ṣe because ibẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ tí ń rówó tí wọ́n fi ń maintain láìfù wọn àti jẹ àti mu orí ẹ̀ náà ló wà but tí wọ́n bá fẹ́ ṣe dáadáa ibi ọ̀nà tí wọ́n bá ní kí kí gọ́ọ̀mù kí ọ̀kadà mọ́ gbà kí mọ́ra mọ́ gbà kó dúró síbẹ̀ kán mọ́ wulẹ̀ da àwọn aráàlú láàmú kán mọ́ dọ̀kadà láàmú pé ẹni tí ò lọ síbẹ̀ irú àwa ilé ìṣàwó kí lọ́ọ̀bì kankan bí táà wà lélẹ̀ but júbẹ́ gbogbo ẹ̀ náà wọ́n ò tún wá síbì náà wàá tún mọ́ kó ọ̀kadà tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ torí àwọn ọ̀nà oríṣiríṣi ọ̀nà ni ò sí níbi ní tí wọ́n sọ pé ká má dé ọ̀pọ̀lọpọ̀ ni ò débẹ̀ so àwọn raw express jẹ́ ní ká má lọ kí wọ́n dúró sí express jẹ́ ní kí ọ̀kadà má gbà kí wọ́n dúró síbẹ̀ ká má wọnú wọnú street àti street because ó ní ọ̀pọ̀lọpọ̀ lára èrò gan complain àpáṣẹ àwọn tá à ń ṣiṣẹ́ rẹ̀ èrò gangan ó ń complain ìrìn àjò yẹn tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ kí wọ́n kàn kí wọ́n gbà wá rò kí wọ́n mọ́ ọlọ́kadà fi pọ̀ jù because ọ̀pọ̀lọpọ̀ ni òde ìrìn àjò wọn lọ síbi express àwọn òkè nexpress ti wá rárá mi báyìí aruna làwọn àníkà kí nexpress rárá rárá bí ti wulẹ̀ ọmọ. mọ́ṣínì náà kórè báyìí past thirty psychology kìíní olùgbà mọ́ṣínì padà fún anybody wáyé báyìí wípé àwọn tó wáyé báyìí o tó ń ná aruna sí sàlẹ̀ ọba ọlẹ̀ wípé wọn kì í ṣe kìíní wọn kì í jáde sí express sàkàló gba bẹ́ẹ̀lì gbogbo mọ́ṣínì padà ń gbà yẹn bẹ́ẹ̀ ó dẹ̀ tó wá ṣẹlẹ̀ ní sí pé ah, ó ń bọ̀ lókè ó ń bọ̀ ń sàlẹ̀ lórí ọ̀kadà kan náà yìí àti mọ́rúwá bẹ́ẹ̀ àwa tá à ń ná sàlẹ̀ inú ọba wọlé yìí à kíjọba ṣe kíni kọjọ tọrọ lọ́hùn kọ́ bá fojú àánú wò kọ́ bá fojú àánú gbéyà àwọn tó wà ní ìbàyò kọ́ ṣe kíni kọ́ fi wálẹ̀ a sọ pé ẹlòmíràn tó wáyé kíni tó wá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa ṣiṣẹ́ ìbàyò lọ ọwọ́ ọ̀nu a lé anybody a lé anybody pẹ̀lú pé àwa tá a tún wà ní ìbàyò kọ́ tún ṣe kíni kọ́ wa ifun kan láàárọ̀ gan apà ọlọ́pàá máa ṣe tiẹ̀ ní ìbàyò láago méjì àárọ̀ tó bá tún di nǹkan bí the same thing ọlọ́pàá tún tẹ bá wáyé báyìí ẹ̀yin tẹ́lá ìpẹ́ ń ṣe yìí ẹ wáyé sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ máa kẹ máa ṣe fíìwù wáyé pé bóyá àwọn eléyìí o bóyá wọ́n parọ́ ni o bóyá wọ́n sòtọ́ ni o kẹ náà ṣe kíni kẹ ṣiṣẹ́ lórí àgbèrè méjì yẹn tó máa tó nǹkan bíi five six nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àtàwọn báyìí òun kàkó ṣe kíni òun kàkó ṣe balẹ̀ lọ bẹ̀tẹ̀ àwọn kọ́sàrà pé ó tún jẹ́ oníṣẹ́ ọwọ́ tó ń jẹ́ oníṣẹ́ pé oníṣẹ́ ìjọba bákan náà sọ pé wọ́n tún máa dé ní alẹ́ tó yẹ pé wọ́n tún máa dé ní alẹ́ ipe yes wọ́n kó ṣe kíni kó káàkó balẹ̀ lọ ọlọ́pàá tó máa kí ni ọlọ́pàá tó máa tẹ́tì wọn. tó kì í dùn púpọ̀ ṣíún náà ni ọbẹ̀ oge àkójọpọ̀ ìròyìn wa fún sáà tí a wà yìí kò ní ju bí a ti mú wa lọ amókótó di ọ̀la tá ò mú àkọ́tún ìròyìn wá fún yín ẹ jẹ́ kí a máa rántí wípé ẹni máa fi ara yí ọlá á kọ́kọ́ fi ara yí ẹ̀gbin torí nínú ẹ̀gbin ni ọlá ń gbé ayẹwa kò ní yẹ̀lẹ̀ Sekinat Ọláìdíraji ló ń wípé ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan la ó jì